In Jesus' mighty name we have worshiped. Ní orúkọ Jésù ni a ti jọ́sìn. Brethren. Ará. I believe this, the one quarter is going gradually. Mo gbàgbọ́ pé abala kìnínú mẹ́rin ti ń kọjá lọ báyìí díẹ̀díẹ̀. Gradually, gradually, we are going to the end of the year. Díẹ̀díẹ̀, à ń lọ sí òpin ọdún. But within two three months we have started this year. láàrin oṣù kínní sí kejì sí kẹta tí a ti bẹ̀rẹ̀ lóyún. a lot of great things has happened. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ńlá ló ti ṣẹ̀. do you know the grave has swallowed many? ǹjẹ́ mọ̀ pé ibojì ti gbé ọ̀pọ̀lọpọ̀ mi? do you know many who have been wanting now? ọ̀pọ̀ ni a sì wá tá ò báyìí. they couldn't find them. n ò tilẹ̀ rí wọn. they just went out of the house. wọ́n jáde kúrò nínú ilé. With those that they are going to return in the evening. Pẹ̀lú ìrètí pé wọ́n padà wálé ní ìrọ̀lẹ́. But they didn't find them. Ṣùgbọ́n ò rí wọn mọ́. But here you are. Ìwọ wá nìyí lónìí. You are on your feet. Ó wà lórí ẹsẹ̀ rẹ. You are alive. Ó wà láàyè. Not only being alive. Kì í kàn ṣe pé o wà láàyè. You are healthy. O tún nílera tó pé. I want you to worship him. Mo fẹ́ kí o yín Ọlọ́run. Say Lord I thank you. for pé Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. I know my being alive is not by my power. Mo mọ̀ pé wíwà láàyè mi kì í ṣe nípa agbára mi. Sọ pé Olúwa mo ṣe dúpẹ́. Say Lord I thank you. Èmi dúpẹ́ fún oore ọ̀fẹ́. I thank you for the grace. Èmi dúpẹ́ fún àánú. I thank you for your mercy. Mo sọ wípé ẹ ṣé o. I say thank you. Mo sọ wípé ẹ ṣé I say thank you. Mo sọ wípé ẹ ṣé I say thank you. Lórí ayé mi. Over my life. Lórí ilé mi. Over my home. Lórí ẹbí àti ará Over families and relatives. Mo dá gbogbo aláyọ̀ gbogbo padà I return all honour and glory back unto you. In Jesus' mighty name we have worship. Ní orúkọ Jésù ni àtijọ́sìn. Ta ni wọ́n tún gbé ga o? Bí kò ṣe bàbá lóde. Ta ni wọ́n tún fi gbogbo ọ̀pẹ́ mi fún? Ọlọ́run. táyé pé yín lọ. ẹ̀sùn táyé pé yín lọ. ẹ̀sùn táyé pé universe worship with. Alágbára nínú àwọn. Mighty one in heaven. Ẹni tó ṣe tẹ́nìkan ò lè ṣe. The one that do what no man can do. Olórí ọ̀fẹ́ ńlá. Gracious man. Akéèpẹ̀ ṣe. We say thank you. Adúpẹ́ fún àwọn èèyàn rẹ. We thank you for your people. Adúpẹ́ fún ẹbí ará. Thank you for families and relatives. Adúpẹ́ fún ìjọ rẹ. Thank you for your church. Olùwàgbà ọpẹ́. Lord accept our chance àníyàn ò tó. That amen is not good enough. Ṣé àmì bí ọmọ tó mọre? Say amen like a grateful child. Olúwa gba ọpẹ́ o. Lord accept your thanks. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. Olúwa ń tàṣe ń bi lálẹ́ yìí. Lord, what we are going to do here tonight. Bó o ti fi sí wa lọ́kàn. As you have placed it in our heart. Bó o ti sọ fún wa. As you spoken to us. Jẹ́ kí ọ̀run kó ṣí lórí rẹ̀. Let everything go. open over it. Yóò kan tó ń bẹ lábẹ́ omi lálẹ́. Every soul that under this one by tonight. Èyí ni mo wí lórúkọ Olúwa. This is what I say in the name of the Lord. Ìṣẹ̀lẹ̀ yípadà yóò ṣẹlẹ̀ láyé yín. The student of change will happen in your life. Ogun kan ṣoṣo tá a mọ ọkùnrin yẹn aṣiṣẹ́ wọlé. The only person you are known is to be served. Àwọ̀dọ̀ yìí Ọlọ́run. I will praise God. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. Jésù Olúwa. Jesus our Lord ẹ pàtẹ́wọ́ Stand one together for Jesus. Before we have our seat, let's have a prayer point or two. A fẹ́ gbàdúrà. We want to pray. Láti gbógun ti òṣì. To wage war against poverty. A fẹ́ bá òṣì wí. We want to rebuke poverty. What we are here to do tonight. It affects almost every one of us. torí mi ò tí ì rí billionaire láàrin wa bí. I'm here to see billionaire amidst us. A fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀mí kan tá à ń pè ní òṣì. You want to work on a spirit called poverty. Ẹ dẹ̀ fẹ́ gbàdúrà lórí ẹ̀. I want to pray over it. Mo wá rọ ẹ̀yin tí ó bá kàn. I hold those ones that are concerned. Ẹ gbà dáadáa. Let's pray it well. Torí nínú ẹ̀. In it. Olúwa ó yí ìtàn àwọn èèyàn kan padà. The Lord will change the story of some of us ṣùgbọ́n ká tó wọnú sáà alẹ́ before we go into tonight ministration. ẹ kí ènìyàn kó pariwo. let somebody shout. Olúwa lọ. Ohun tó lè má jẹ́ kádùrà mi ó gbà lálẹ́. What can make my prayer not to be accepted or here tonight? Olúwa fàánú mú kó láyé mi. Lord by mercy take it away from my life. Ẹ jẹ́ kí sọ. Let somebody just pray. Mi ò sọ ẹni tó sì ń bọ̀ lọ́nà. I'm not talking about people that are just coming in. Olúwa tó lè má jẹ́ kí àdúrà mi ó lálẹ́. There was several that will not make my prayer to be answered. Fi àánú mú kó láyé mi. By mercy take it away from my life. Fi àánú mú kó láyé mi. Take it from my life. Ó yá àdúrà. wà lálẹ́ yìí jésù fàánú bá mi mú kúrò lálẹ́ yìí. gbogbo tó lè dí àdúrà ìdá àdúrà mi lọ́wọ́. Olúwa wa. A ò dẹ̀ sí wa dáadáa. We are here to pray very well. Ṣùgbọ́n èyí tá a gbà yẹn. But the way the little one we are praying. Ọlọ́run á dáhùn rẹ̀. Bàbá wo wọ́n sọ̀rọ̀ sílẹ̀. Ẹ̀yin ìjọba ti ń sọ àdúrà ẹni di yẹpẹrẹ. Every kingdom has turned our prayer to be nothing. Ẹ sọ agbára nù lórí èdè àdúrà mi lálẹ́ yìí. Use your power over my prayer point tonight. Ẹ̀yin ẹ̀mí olùfisùn. Every accused spirit tí ń sọ ní di aláriwo lásán. John wants to sell a noise speaker. Ẹ sọ gbára nù lórí ìlú. Use your thousand and left tonight. Ṣé wàá dẹ̀ rí àtúntò? Use your way to pay that prayer. Ẹ̀yin ìjọba tí ń sọ àdúrà ní di yaba. Every kingdom that turn one prayer to be lost. Ẹ̀yin ẹ̀mí tí ń sọ ní di aláriwo lásán. You see that someone to be a noise maker. Ẹ sọ gbára nù lórí àdúrà mi àti èmi lálẹ́ àdúrà. time like this. a tí ì wọnú sí àránṣẹ́ alẹ́ yẹn. we are here to enter tonight administration. olúwa mo bẹ̀ ọ́. lord i beseech you. bá ti gbà nìyẹn that's how you going to pray it. wọ́n ní mo fi ikú àti àjínde. I use the death and reservation. Mo fi ìwà yá àjà nínú ọgbà Gethsemane. I use the agony in the garden of Gethsemane. Mo fi oró orí igi àgbélébù. I use the pains of the cross mo fi bẹ̀ ọ́ lálẹ́ yìí. I beg you tonight. Jádùá mi ó gbà. Let my prayer be answered. Sáré ń ta fẹ́ ṣiṣẹ́ lé lórí lálẹ́ yìí. One wants to welcome to uh, tonight. Iṣẹ́ tó yẹ kó tó máa tún àdúrà yẹn gbà. It's not something you're supposed to continue to repeat the prayer. Báyé ẹ̀ bá ti da ó yẹ kó dáa ni. If your life is good, it's supposed to be continue to be good. Mo fi ìwà yóò jà nínú ọjà Gẹ́símánì Bíọ́lá. I use agony in the garden of Gethsemane to buy uh, beg you tonight. Mo fi kú oríṣi àgbélébú. I use the debt on the cross. Ìrora The pain is agony. Omi tí a fi ọ̀kọ̀ gbé jáde láti ìyá rẹ̀. The water that was brought out from your side with sword. Ikú àti àjíǹde ọmọ ẹlẹ́kẹ́ ṣoṣo Jésù. The death and the resurrection of the only son Jesus. Ọ̀run mo fi bẹ̀ ọ́ lálẹ́. I used to beg you tonight. Mo fi ọjọ́ mẹ́ta yẹn bẹ̀ I used those three days to beg you. Bí irú àkókò bí irú eléyìí. It is like this. Má fi bẹ̀ I use it to beg you tonight. Jádùrà mi ó gbà. Let my prayer be answered. Lálẹ́ jádùrà mi ó gbà. Tonight let my prayer be answered. Má ń gbàgbà náà. Don't let me just pray. Oh, yes! Yeah. You can say amen wherever you are. Mo dúró lórí Kristi àpáta ayérayé. The stand of Christ the rock of ages. Ilẹ̀ mìíràn yan ni. All other ground are seeking ground. Mo fi ẹ̀yìn tí àgbélébùú mo fi ìdílé òtítọ́. I rise from the cross and I hold on to the root of righteousness. Mo fi ikú àti àjíǹde rẹ̀ jọ́nà. I use his death and resurrection that day. Mo fi ìṣẹ̀lẹ̀ Calvary mo fi. I use the instead of Calvary to beg you. Ọlọ́run mi o. My God. Mo fi ikú àti àjíǹde ọmọ rẹ̀ kẹsàn-án. I use the death and resurrection of your only son. Tonight. rẹ̀. So we are going to establish us. Báyìí máa orúkọ rẹ̀ tẹ́sán. I am calling upon your holy name. Báyìí máa ké pe ọ I am calling upon you through Jesus Christ. Olúwa dádúrà wa ó gbà. Lord, Lord, I pray at the answer. Ohun tó lè má jẹ́ ó lájọ wa. Lord, I am making up to be answered in our lives? Fi àánú mú kúrò. I must be taken away. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. Jésù Olúwa Jesus alone. Ẹ jẹ́ pàtẹ́wọ́ fún Jésù kájò. Let's clap hands and be seated. Mo ní àkókò kúkúrú díẹ̀. I have a short time. Wọ́n gbàdúrà. I want to pray. Lẹ́yìn ọ̀rọ̀ bí ìṣẹ́jú bíi mélòó kan. After words of some minutes. A wọnú agbami àdúrà bíi ìwí. We go into a deep of prayer. Ẹ kókó àdúrà méje. About seven points of prayer ṣùgbọ́n nínú ẹ̀jẹ̀ ká fi gbogbo wa gbà. in need let's use of power to pray. a fẹ́ bá ẹ̀mí tó burú wí. we want to rebuke a very dangerous spirit. ẹ̀mí tó ń pè ní òṣì. the spirit called poverty. òṣì. poverty. òun la fẹ́ ṣiṣẹ́ lé lórí. that's what we want to work, work upon tonight. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò mọ̀ pé òṣì ẹ̀mí ni. Many people don't know that poverty is a spirit ó jẹ́ ìkan lára àwọn ohun èlò tó lágbára lọ́wọ́ sàtánì láti fi bà ayé ènìyàn jà. is one of the greatest weapons in the hand of devil to wage war against life, uh, man. òṣì. poverty. ó jẹ́ irinṣẹ́ tó burú. is a weapon uh, an instrument that is very dangerous. èyí tí èṣù ń lò. that devil is using. láti fi bà ọmọ ènìyàn jà. to fight against man against man. Òsì tó dáa. Poverty is not good. Mo máa ń wo àwọn akájọ́ ọmọ ń dàbí ìgbàgbọ́ pé wọ́n máa ń rí ní ìdí pé òsì dá. I look at some people that see poverty as a good thing. Mo fẹ́ kó yí ọ pé òsì ò dá. I want you to understand that poverty is not good. Òsì tó dáa. It's not a good thing. Èsì kò sí tí ò lè fi òsì dá lára. There is something that cannot use poverty to do. Tí ó bá fẹ́ mú kí ènìyàn ṣẹ Olúwa. If you want to make somebody to deny God. A bàjá. You will fight him with poverty. Tó bá fẹ́ mú kẹ́lò mi ò ṣe ìgbàgbọ́. You want somebody to deny faith. Wọ́n á fòsì bàjá. Attack him or her with poverty. Ìdí nìyẹn tẹ́ fi ń rí àwọn ènìyàn. and that's why you see people. ancestors. that make ritual. wọ́n ní ó say it's good. káwọn sẹ́sọ. for them to make money ritual. káwọn lówó. for them to have money here. ju káwọn kú lólóṣì. than for them to die poorly. òṣì. poverty. Sàtánì a máa lò. Devil use it. Láti fi sọ ni di aláìsàn. To make one to fall sick á tiẹ̀ lè fi pààyàn. He can even use to kill. A lò láti fi sọ̀yàn dẹrú. He used it to make one to become a slave. A lò láti mú ènìyàn sọ ipò ibi tó tọ́ sí láti sọnù. He make I used it to make one to lose your position. A mú láti ṣe bóyá ẹrú ẹgbẹ́ àbí bí àbúrò. He used it to make one to be a servant or slave to the junior ones or mate. Ó sì poverty. ẹ̀mí tó burú. èyí tó jẹ́ pé ní gbogbo ayé lónìí. is the weakest spirit that in the whole world today. lóòrè ènìyàn dúdú. among the black. lóòrè ènìyàn funfun. among the white. ṣùgbọ́n nínú gbogbo ènìyàn. but in all races. kò síbi tí ì ti lò. there is no nowhere that he doesn't use it. Ẹ gbọ́ mi lálẹ́ Listen to me tonight. Níbi tó wà tó bá wà láàyè. Wherever you are if you are alive. Tó dẹ̀ wá ń bí pẹ̀lú mi. And you are here with me. Gbogbo tí Èṣù ti fi òṣì dá lára láyé rẹ̀. Òṣù ẹ̀rọ that people are used poverty to cause in your life. Olúwa yóò bàjẹ́ lálẹ́. The Lord will destroy it tonight. Ẹ̀mí òṣì. Spirit of poverty. Ó jẹ́ ogun. It's a battle. Ó sì jẹ́ ogun tó ṣòro láti jà. And it's a battle that is difficult to fight. Òṣì lágbára. Poverty ọ̀fẹ́ àti agbára Ọlọ́run lèèyàn fi lè ṣẹ́gun ẹ̀. poverty is so powerful to the extent that if not for the grace of God you can never overcome it. àti agbára Ọlọ́run. and the power of God. fi lè ṣẹ́gun ẹ̀. that you can overcome it. ìdí ni ẹjẹ́ bí mo pé àti ní ọ̀rọ̀ kò rọrùn. and that is the reason why it's very difficult to be wealthy. àti lówó láyé kò rọrùn. to get money in life is not easy because. òfin jẹ́ ẹ̀mí tó lágbára láti ṣẹ́gun. poverty is a spirit that is difficult to conquer ọ̀ọ́ni lọ́sì. you will not see poverty in mind. àwọn tí wọ́n ń rí òsì mọ tó ń pè those that are experiencing poverty they know what is called poverty. mo kàn lè sábà ìlàlẹ̀ yìí. I can only say like this tonight. bí wọ́n tó ń gbà mí ó bá jà pẹ̀lú mi. if you listen to me can as as you see. òsì ó kàn ní ìpele sí ìpele. that uh, poverty has level different levels. there are categories. wọ́n wà ní pele ní pele tó bá lè gbà bẹ́ẹ̀. if you can agree with me. tó bá láwọn mi tó bá sọ̀rọ̀. if you see some people talking. tó bá ti wà láàrin àwọn wa ní ọrọ̀ bẹ́ẹ̀ ti wà láàrin àwọn tó ní ọrọ̀ ńlá. if you have the grace of being among people that are very rich. ó mọ̀ pé nígbà tí àwọn míì bá dé. you see that when some people come. tí wọ́n tún ní ọrọ̀. and they start they still have well. àwọn ò máa ríra wíwà jẹ pé ó lò sí làwọn àwọn ò tún lọ. they will be seeing themselves as the poor person that they don't have wealth up to that person nígbà tó bá rí àwọn tí wọ́n ń bísíǹsì wọn. when you see some people business. àwọn tí a lè mọ sọ pé wọ́n wọ̀ ti billions of naira dollars pounds. wọ́n jẹ́ olówó yanturu lóríṣiríṣi. tí wọ́n bá dúró. when they stood. wọ́n á pè wọ́n ní mayor wọ́n á pè wọ́n lórí lórí. give them different kind of names. tẹ̀wọ́n tó ń jẹ́ àwọn mi tó tún ń fẹ́ pele jù wọn. and when you see people that are about to be even higher than them. that were about to meet up to them tún dúró. when they stay. àwọn náà tún sọ pé ọlọ́wọ́ làwọn náà. they will also call themselves a rich man. ṣùgbọ́n wọ́n rí àwọn tó wà lókè pé. but they will see people above them. àwọn léyìí ló lówó. people are these people are the rich people. bàbá wọn ò lówó tó. who don't have money up to them. èmi ò mọ ìpele tí wọ́n wà. I don't know the level where you are. bí ìpele yẹn ṣe ń wá nìyẹn. that is how the category. títí tó fi dé orí ẹni tí ó ń lo mọ́tò. Down to the person that is using car. Títí dé orí ẹni tí ó kọ́lé. Down to the person that built house. Títí dé orí ẹni tí ó ń ilé. Down to the people that rented apartment. Títí dé orí ẹni tí ó ń sùn ní abẹ́ bridge. Down to the people that sleep under the bridge. Ẹni tó ń sùn létí títì. The one that sleep under um, on the main road. Títí dé orí ẹni tó ń fẹsẹ̀ rìn. Down to people that are working títí tí ó rẹ̀ tí ò jẹ́ ní nǹkan kankan. dáńtò ìdíbò dàbọ̀ tó ń wá abẹ́ni sínú aṣọ. ẹ àwọn náà ìwé mímọ́. let's examine the bible. tọ́lá fẹ́ gbàdúrà lálẹ́. because we want to pray tonight. ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀. let's start. láti inú ìwé Jeremiah oríkejì lé ní àádọ́ta. Jeremiah chapter fifty-two ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún rẹ̀. verse fifteen nebukadinesari. nebusaradani. nebusaradani balógun ìṣọ́. balógun ìṣọ́. sì kó nínú àwọn tálákà àwọn ènìyàn. ó wá kó nínú àwọn tálákà àwọn ènìyàn. àti ìyókù àwọn ènìyàn tó kù ní ìlú. àti ìyókù àwọn ènìyàn tó kù ní ìlú. ní ìgbèkùn lọ sí bábélì ó wá kó àwọn tálákà ó wá kó ọ lọ sí ìgbèkùn. he carried the captive to uh, carried the poor people to captive. mo bá gbọ́ mọ̀ pé ìgbèkùn. I want you to know that captive. ìgbé ayé ìgbèkùn mo sọ ní uh, apá lórí ìtúsílẹ̀ ìgbèkùn. I talk about deliverance from captive very like just a present. ìgbé ayé gbèkùn. The like of captive. Ó ní olòṣì ènìyàn gbé. Is what the poor people live. Torí olòṣì ènìyàn. Because poor people. Olòṣì ènìyàn. Poor people. Wọn ò ní òmìnira ara. They have no freedom of their home. Ọlọ́run ò fẹ́ kí ènìyàn ó tòṣì. God doesn't want man to be poor. Ṣùgbọ́n nípa. Nípa ènìyàn ti kọ́ látọwọ́ ara ẹ̀. But according to how man has written it from his own his or own hand. Ẹ lọ ka Bíbélì dandan. Go and read your Bible very well. Nígbà tó dá wọn ní takọtabo. When he created them male and female. Ó dá wọn sínú ọgbà Eden. He created them in the garden of Eden. Ó dá wọn gbogbo dáradára. He created everything good. Ó fi wọ́n so lórí ẹ̀. And he made them to be the head. Ẹ máa jẹ gàba lórí ẹ̀. Reign over this state. Ẹ máa jẹ alákòóso. Begin to take charge. Gbogbo ìgbà yẹn all those times. a ò rí nǹkan pè ní òṣì. there is nothing written like poverty. ohun tí wọ́n bá fẹ́ ni wọ́n rí. whatever they want is what they see. ṣùgbọ́n nígbà tí èṣù wọlé. but when devil comes in. tó mú ẹ̀tàn wọlé. I'm coming with defeat. tó mú ẹ̀ṣẹ̀ wọlé. when he brought sin. Ó wá fa ogun oríṣiríṣi ogun sí ayé ọmọ ènìyàn. And he brought a lot of battle into the life of man. Ìfẹ́ ní ọmọ ènìyàn ti sọ òmìnira ọ̀rọ̀ nù. And that is why man lost the freedom of, of uh, prosperity. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀mí ó sì wọlé. And the spirit of poverty came in. Ìgbà tó yẹ. Later. Bíbélì wípé. The Bible says. Sọrí pé tálákà ò lè tán ní ilẹ̀ náà. Because poor people can never be free from land Nítorí pé a ti sọ òmìnira ọ̀rọ̀ nù sọ́wọ́ Sàtánì. Because you have lost the freedom of uh, prosperity into the hand of devil. Ìyẹn ni pé Sàtánì ló ní òsì, Ọlọ́run ló ní ọ̀rọ̀. It is devil owns poverty, God owns prosperity. Olèmọ́jà. You may not agree. Èmi fi ń dá lójú pé. But I am assuring you that. Ọlọ́run ló ní ọ̀rọ̀. It is God that holds wealth. Kì í ṣe èṣù ló lọ́rọ̀. It's not devil that holds it. Gbogbo àwọn language tá a máa ń pè nínú ìgboro. All the language that we do make in the town. àwọn tó bá ti lọ́rọ̀ àwọn yẹn àwọn ẹni sàmásì ni. Those that get where they are of devil. O bá change mentality. It's better you change your orientation. Ọlọ́run ló ní ọ̀rọ̀. It is God that owns world. Mo rí kà nínú àwọn bíbélì mi. I saw it in my Bible. Ẹ jẹ́ ìjà wo bíbélì. Let's examine Bible ẹ̀jẹ̀ máa ń sí àwọn bíbélì wa lẹ́sẹsẹ. let's continue to open our Bible. ẹ̀jẹ̀ á kúrónìkù kínní. orí kọkàndínlọ́gbọ̀n. first chronicle. ẹsẹ̀ kejìlá rẹ̀. first chronicle twenty-nine verse twelve. ọ̀rọ̀ pẹ̀lú. ọ̀rọ̀ pẹ̀lú. àti ọlá ọ̀dọ̀ rẹ̀ ní tiwa. ọ̀rọ̀ pẹ̀lú àti ọlá ọ̀dọ̀ rẹ̀ ní tiwa ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá òun ló ní. Ìwọ sì jọba lórí ohun gbogbo. Ọlọ́run wá jọba lórí ohun gbogbo. Ní ọwọ́ rẹ ni agbára àti ipá Ọwọ́ rẹ ni agbára àti ipá Àti ilé ọwọ́ rẹ ni sísọ ni dín ńlá wà. Bẹ́ẹ̀ dẹ̀ ni ní ọwọ́ Ọlọ́run ni sísọ ni dín ńlá wà. Àti fífi agbára fún ohun gbogbo. Àti fífi agbára fún ohun gbogbo. Ẹnìkan tó ní kọ́kọ́rọ́ ọ̀rọ̀ lọ́wọ́. The only person that had the key to wealth. Ó ní Ọlọ́run. Is God. Ó ní ní ọwọ́ rẹ ni ọlá àti ọrọ̀ Both riches and honour come of it ńlọ́mọ ń ṣe mí lànà nígbà tá a bá rí ẹni tí ń wá ọ̀rọ̀ lọ́nà ayé. and that's why I pity people that went to the world to look for riches. wọ́n wá gbé àdàmọ̀dì ilé lọ́wọ́. and they give them a fake one. Ọlọ́run ló ní. It's God that holds wealth. Nínú ìdí Deuteronomy orí kẹjẹ ẹsẹ̀ kan kejìdínlógún. Deuteronomy chapter eight. Ẹ kò nílò ká kàmá. Ó ní má gbàgbé Ọlọ́run tó fún ọ ní agbára láti ní ọrọ̀. Don't forget the God that gave you the power to get wealth ìyẹn ni pé ọ̀nà ní agbára láti fún yàn lọ́rùn. means is the one that has power to give one's wealth. kí wá ló dé tí ọmọ ènìyàn ò ní ọ̀rọ̀ lónìí. why is it that men fail to have wealth today? kí ló dé tí ọmọ ọlọ́run ò ní ọ̀rọ̀. what makes children of God not to have wealth? kí ló dé tá a sì ń gbé ìgbé ayé òṣì. why are we still living a property life? kí ló dé tá a sì rí àmì òṣì lára. why we still see the mark of poverty in our lives. mo ti sọ fún wa rí. I once told us. tá ò bá gbàgbé. if we don't forget. orí ilé àránṣẹ́ àdúrà lélẹ́yìí. this is a prayer ministry. àádẹ́ máa ń kọ́ra wa ládùúrà. and we teach ourselves how to pray. nǹkan márùn-ún five things. tó bá fẹ́ dojú tó bá fẹ́ lọ́nu iṣẹ́ ìránṣẹ́ àdúrà pé o fẹ́ jagun warfare prayer. if you want to go into warfare prayer. nǹkan márùn-ún ló nílò láti dojúkọ. you need five things to face. o nílò láti dojúkọ ẹ̀mí. you need to face the spirit. o nílò láti dojúkọ ègún. you need to face the curse. o nílò láti dojúkọ májẹ̀mú. covenant. o nílò láti dojúkọ agbára. you need to face fire. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà wá ṣiṣẹ́ ogun. Those four spirit now work the work of battle. Àwọn sọ pé ogun báyìí. You now say the battle of báyìí. the battle so so. So alebi ẹlẹ́ẹ̀karùn-ún kún. We can put the fifth one. Pé àti ogun. And battle. Ṣùgbọ́n má gbàgbé pé. But don't forget. Májẹ̀mú ibi. Covenant. Òkùnkùn. Májẹ̀mú òkùnkùn. Covenant evil covenant. Sori májẹ̀mú Ọlọ́run náà wà. Evil covenant. Ègún. Curses. Ẹ̀mí ẹ̀mí. The spirit èyí tó ní ṣe pẹ̀lú òkùnkùn. that has to do with darkness. àtàgbára òkùnkùn. and the power of darkness. àwọn mẹ́rẹ̀ẹ̀rin. those four. ń lọ nílò láti dojú àwọn you need to attack them. lọ́wọ́ wọn ló wà lẹ́yìn ogun ayé ọmọ ẹ̀. because they are the ones supporting the battle of one's life. ìwà tí ègún ló mú òṣìwọ́nú ayé rẹ ni. Either it is cause that brought poverty to your life. Wọ́n jẹ́ mọ́kòkò ló mú òsì ayé rẹ̀. even covenant that brought poverty to your life. Tóró lè mú wọ́n. You can bring it. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ráre lónìí tí wọ́n ń wọ́n ń yọ lòsí nítorí ìran bàbá wọn ti múlẹ̀ pẹ̀lú òsì. Many people are useless their poor today because their great grandfather has made covenant with, uh, with poverty. Wọ́n ti sọ ọrọ̀ nù sí ojúbọ òrìṣà bìkan. They lost our uh, wealth into a particular shrine. Wọ́n ti dámọ́ májẹ̀mú pé ọ̀rọ̀ tó yẹ ká ní àti fi béèrè fún agbára òkùnkùn. they make a covenant that the weather we supposed to have we use to have the power of darkness. ó jẹ́ lè sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀. they can even be talking about sin. wọ́n lè sọnù. they can throw it to sin. ẹ wọ́n lè sọ agbára ọ̀rọ̀ nù. they can throw away the power of wealth. yeah they can lost it. they can wọ́n lè sọnù. nípa ẹ̀ṣẹ̀. through sin. wọ́n jẹ́ lè ṣe ègún. and it can be causes. To lè a covenant as I said. ó lè ṣe agbára kan ló lẹ́yìn. it can a power behind it. ọ̀pọ̀ wa là ń wò pé akílódé bí mo ti ṣiṣẹ́ tó ó yẹ kí n ti lọ́rọ̀. many of us continue to think the way I have been working. agbára kan ló wà lẹ́yìn àìlọ́rọ̀ rẹ. there is a power behind you not getting well. ẹ̀mí kan ló wà lẹ́yìn àìlọ́rọ̀ rẹ. there is a spirit behind that of you not getting well. ó lọ bí máa rí àwọn kan tí wọn ò mọ̀ ṣe tó ṣùgbọ́n wọ́n ní. and that's why you see that they cannot do even up to you and they have. Wọn ò sì dọ́gbọ́n sí. And they don't even make any. Ìwọ gán mọ̀ pé àwọn eléyìí wọn ò wẹsẹ̀. You know that this people don't even make money ritual. Ó mọ̀ wípé ohun tó ń ṣe ni wọ́n ń ṣe. You know that is what you are doing that you are doing. Ẹ̀ṣẹ̀ ìlẹ́jọ́ máa ń gbénu lẹ́gbẹ̀ẹ́ You can even be living in the same house together. Ẹ̀ṣẹ̀ jẹ́ ọ̀rẹ́. You can even be friends together. Ṣùgbọ́n gbìyànjú jù wọ́n lọ. But even you even put more effort than them. Ó gbìyànjú tó. They don't even put effort than you. Wọ́n ò ṣètò. They don't do up to you. Wọ́n ò mọ jàdá tó. They don't even know how to sell more than you. Wọ́n ò lẹ́nu tó. They don't even have mouth more than you. Wọ́n náà ń ṣe. What you are doing together. Wọ́n mọ̀ ń ṣe jù ọ lọ. You know how to do better than them. Ṣùgbọ́n nínú tá ìjọ ń ṣe. But in what you are doing. Wọ́n lọ jù ọ lọ. They have money than you. Kí ló dé tí wò fi ní ọ? Why is it that you don't have wealth? Mà pé. Know that. Ogbò kan ló wà lẹ́yìn. There is the battle behind it. Agbára kan ló wà lẹ́yìn. There is the power behind it. Ẹ̀mí kan ló wà lẹ́yìn. There is a spirit behind it. Ó lè ṣe ègún. It might be a curse. Ó lè ṣe májẹ̀mú. It might be a covenant. Ọrọ̀. Wealth. Ó dáa. It's good. Ọrọ̀ ni ìdàkejì òṣì. Wealth is the opposite of poverty. Bọ́ọ̀ bá ti ní ọrọ̀. If you don't, if you are not well, you need wealth, you will have poverty. If you don't have poverty, ọlọ́rọ̀ you have you have riches. Kọ́kọ́ wo ayé ẹ̀. Examine your life. Èwo lọ nínú mi. Which one did you have the two? Ìwé òwe. Proverb. Oníkẹwàá. Chapter ten. Ẹsẹ̀ kẹẹ̀dógún. Verse fifteen. Kí ni Bíbélì wí? Proverb ten fifteen. Ó ní ọrọ̀ ọlọ́lá ní ìlú agbára rẹ̀ àìní àwọn tálákà ní ìparun wọn ẹgbọ́rọ̀. The rich man's wealth is a strong city. The destruction of the poor is their poverty. ọrọ̀ ọlọ́lá. The rich man is a strong city. àwọn àkọ́ mọ̀ pé owó. Many of us don't know that money. ọrọ̀. Well. ó ń ṣiṣẹ́ agbára. He's doing the work of power. Ìdí nìyẹn tí ìwọ ṣẹ̀ṣẹ̀ rìn lọ́bì kan. And that's the reason why you have to check your place. Ọ̀lẹ́lò mẹ́wọ́ èèyàn ó ṣeéṣe kí èèyàn lo wákàtí mẹ́ta mẹ́rin ọjọ́ àbóṣù mi kan. You might use a, uh, two three hours a day or a month in a place. Olówó ibi tó bá jòkó sí. The rich people wherever he is. Ìbẹ̀ náà ni owó ló ti yanjú rẹ̀ láàrin ìṣẹ́jú kan. His money will settle his problem within a minute. ó ní ọrọ̀ ọlọ́lá ni agbára rẹ̀. that the wealth of the rich man is a strong thing. ìyẹn kọ́ ni ìṣòro mi. that's not my problem. sọ̀rọ̀ yìí tí mo bá kó kàn tí mo bá kó ronú lé lórí. the one I want you to examine on. tí mo bá kó ronú lé lórí. I want to think over. ó ní àìní àwọn tálákà ní ìparun wọn. he said the destruction of the poor is their poverty. ìyẹn ni pé àìní a máa panirun. lack do destroy one. ẹni tó ní òṣì. the one that is poor ó ní ìparun o. he has destruction. ọ jáde kúrò nínú òsì lálẹ́ yìí. you will come out of proper uh, poverty tonight. ọ ṣetán bí eh, ọ̀rọ̀ ṣe ṣetán. chapter nineteen that proverb. ìwé ìwé yẹn. orí kọkàndínlógún. ẹ já ka ẹsẹ̀ kẹrin sí ìkẹfà àti ìkeje. verse four to seven ẹ jẹ́ ká kà ń bì. Uh-huh. ọ̀rọ̀ fa ọ̀rẹ́ púpọ̀. ó fa ọ̀rẹ́. ọ̀rẹ́ púpọ̀. ìyẹn pé ọlọ́rọ̀ mọ ńlọ́rẹ̀. ṣùgbọ́n the very people do have friends. yes wọ́n lọ́rẹ̀ tipátipá ọ̀rọ̀ gbogbo àwọn ọlọ́rọ̀ tàbí tí àwọn èèyàn máa sátẹ̀lé abẹ́rẹ́ bẹ́ẹ̀ nìkan. the rich people that you see people running after. torí ọ̀rọ̀ wọn ni. is because of their wealth. ọ̀rọ̀ fa ọ̀rẹ́ púpọ̀. ṣùgbọ́n tálákà di yíya kúrò lọ́dọ̀ aládùúgbò rẹ̀. ṣùgbọ́n kò sí ẹni tó fẹ́ bá tálákà ṣe. no one want to make friend with people. wọ́n kórìíra mi. he said they hate me they don't talk with me. ó lọ pé mo jẹ lẹ́mí kórìíra. it's as if I have the spirit of hatred. ìwọ lọ́wọ́ ìbọn bá rí bẹ́ẹ̀ ní ìkórìíra yẹn ò ní sálọ. that money maybe you see that spirit will flee away or not. ìwọ ní ọrọ̀. if you have wealth. kò sẹ́ni tó máa ń bọ́ tálákà sí. no one wants to have anything to do with poor people. no one wants to have anything to do with poor people. that's what the Bible is saying. ẹ já kà síwájú ẹlẹ́rìí èkékì yóò lọ láì jìyà uh-huh. àti ẹni tí ó ń sì ń ṣèkékì yóò mú jẹ. fàṣílàǹkà. Uh-huh. verse five mo kà yẹ. ọ̀pọ̀lọpọ̀ ni yóò máa bẹ̀bẹ̀ ojúrere ọmọ aládé. ọ̀pọ̀lọpọ̀ ni yóò máa bẹ̀bẹ̀ fún ojúrere àwọn ọmọ aládé ọ̀rẹ́ ẹ mọ̀ pé lómi máa bẹ́ sọ̀rọ̀ olójó ni. people want to be friends with. tipátipá náà máa ń lẹ lómi fi ń bọ́ ọmọ olówó sọ̀rẹ́. by force some people make friends with the children of the rich people. tani ẹ sọ pé mi ò sí ní. àjò di ọ àjò di ọ. we are going to wait for him torí pé wọ́n lọ́rọ̀. he has wealth. wọ́n ń bẹ̀bẹ̀ sojú ọ́n sojú pé dákùtì ẹ̀sọ́ rẹ̀ wá. they treat the favour for for the ma, let us let people know us with you. n tí ọ̀rọ̀ lágbára that is uh, what the uh, prosperity apart to do. Uh-huh. olúkúlùkù ènìyàn nísìnyí ṣe orí ẹni tí ń tanilé ọ̀rẹ́ ní ṣe ọ̀rẹ́ ẹni tí ń tanilé ọ̀rẹ́. olúkúlùkù èèyàn ní ṣe ọ̀rẹ́ ẹni tani ẹni tó ní lọ́wọ́ ta ni ó fẹ́ bọ́ lóṣìṣẹ́. who want to make friends with poor people. abẹ́ gbàgbọ́ ẹ sọ́jú tán. gbogbo àwọn arákùnrin tálákà ní kórìíra rẹ̀. gbogbo àwọn arákùnrin tálákà ní sẹ́gẹ́ni. ní kórìíra rẹ̀. ẹ jẹ́ ẹsẹ̀ bá ń kà á ní kórìíra rẹ̀. ní kórìíra rẹ̀. bẹ́ẹ̀ bá jẹ́ tálákà ní ìsìn ó ní gbogbo arákùnrin tálákà ní òṣèjì ní sà ní kórìíra rẹ̀. ní kórìíra rẹ̀. who want to make friends with. ta ló fẹ́ bá tálákà dọ̀rẹ́. wọ́n ń sọ̀rọ̀ mi. They are not my friends. They don't talk to me. We greet them by force they answer us. Why they want to grab from you? That's what they think of. èmi jẹ́ ọmọ sọ̀yàn wọ́n wà very careful. I also do very careful. Torí ègún àbí májàmú. Because of causes of, of darkness. Báyọ̀ máa wo báyìí. We be looking like this. Ṣé mo pé ẹlòmíì máa kó òsì rányàn? Some people will wọ́n máa kọ́ sí ìran yẹn. they will affect you with poverty. mo máa sọ pé sometimes you have to be very careful you have to be you must ask for the gift of discerning spirit. a gbọ́dọ̀ béèrè fún ẹ̀mí ìdá nǹkan mọ̀. àwọn mi ò kọ́ sí ìran yẹn. some people just affect you with poverty. mo máa fi pe àdúrà kan yín bí. and that I do call a prayer for you here. Ègún orí ta ni ń mi lọ́wọ́. Who are causes is hindering my upliftment? Ègún orí ta ni whose causes that is whose person causes that is hindering the my option. ẹ̀mí yóò sì ta ní dídìde mi. who is the, uh, the spirit of person Who is a person that is. ẹlòmíì wọ̀ ọ̀rẹ́ tó bá yẹ kó bá rìn. Some people will not look at the kind of people. Ọdún ilé wọ́n ti mú wọ́n ti jẹ́ mi. Because the house of God has already come to me. And they cannot even pray. Irú wọn náà máa ń yọ̀lẹ̀. Such people will become lazy in prayer. Wọ́n máa ń ga para They normally boast. Sábà rí ẹ̀jẹ̀ bí sásọ. Once they see stars to have to their clothes. Àìmọ́ máa ra. Or when they are able to get money to buy something. Bẹ́ẹ̀ dẹ̀ ni òsì ń bẹ lára. And there are poverty in their life. Wọ́n wàá máa bá ọrìn. And they will be moving with you. Torí pé wọ́n bá ọrìn lásán. Because they even move with you. Ẹ̀mí àwọn ẹ̀mí òsì tẹ̀lé wọn yẹn ó lè máa lé ọdẹ sára the spirit of poverty polio ni can even take me away uh, goodness away from you. wọ́n ti wọnú jù ẹ jẹ́ àká bíbélì jọra ní bíbélì tàbí kàlà lẹ́yìn. ẹ jẹ́ sí ìwé ìwé oníwàásù. Ecclesiastes wọ́n dẹ̀ ní mi ò fẹ́ wàásù lálẹ́ àmọ́ ọ̀tá sọ nípa ẹ̀ lálẹ́ ọ̀rọ̀ tó lágbára ni What we are talking about is so powerful. Torí ọ̀pọ̀lọpọ̀ ní ṣe làálàá lónìí. Because many are toiling today. Ìbéèrè kátà máa ń bira wọn ni wípé. Question they do ask themselves is. Bí mo ti ń ṣiṣẹ́ tó yìí. As I work. Kí ló dé tí n sì lọ́rọ̀? Why is it that I am yet to have wealth? Kí ló dé tí mo sì yóò lò sí? Why I'm still poor. Ẹ̀yin la rán mi sí lálẹ́. I have been sent to you tonight. Sọ̀rọ̀ àwọn gbàdúrà. Because we are going to pray. Ìwé òwe ìwé oníwàásù orí Ecclesiastes chapter nine. ẹsẹ̀ kẹtàlá sí kejìdínlógún. verse thirteen. mo rí ìtàn ọmọkùnrin kan bẹ̀. I saw the story of a boy there. ó mà gbọ́n láyé o. he is very wise. ó gbọ́n débi wípé. very wise to extend that. ọgbọ́n rẹ̀ gba odidi ìlú là. his wisdom saved the whole city. ṣùgbọ́n torí pé ó ya olòṣì. but because he's is poor. gbogbo yóò ọgbọ́n rẹ̀ wọ́n kàn kẹ́gàn rẹ̀. they only despised his wisdom. sẹ́ni bíbélì wí ọgbọ́n yìí ni mo rí pẹ̀lú lábẹ́ oòrùn. mo rí lábẹ́ oòrùn. ó sì dàbí ẹni pé ó tóbi fún mi. ó wá tóbi fún mi o. ìlú kékeré kan wà. ẹgbẹ́ ìlú kan wà. àti ènìyàn díẹ̀ nínú rẹ̀. ènìyàn dẹ̀ wá ń bẹ̀. ọba ńlá kan sì sígun tọ̀ lọ. ọba ńlá ìlú ńlá kan wá sígun wá bá. ó sì dó tì í. ó wá dó tì í. ó sì mọ ilé ìṣọ́ tí ó tóbi tì í. ó wá mo lè sọ ti pé máa pa irun bí. a sì rí ọkùnrin tálákà ọlọ́gbọ́n nínú rẹ̀. ìlú yìí kún fún ẹrù wọn ò lè sọ kankan ṣùgbọ́n ọkùnrin kan ṣoṣo tálákà wá ni a ń pè ní ọlọ́gbọ́n ẹgbẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n tálákà ni. òun sì fi ọgbọ́n rẹ̀ gba ìlú náà sílẹ̀. ó wá fi ọgbọ́n rẹ̀ ó fi gba ìlú sílẹ̀ lọ́wọ́ ọba ńlá àti ìlú ńlá. ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó rántí ọkùnrin tálákà náà. àrántí rẹ̀ torí kó jẹ́ tálákà. Nígbà náà ni mo wí pé. Nígbà náà mo wí pé. Ọgbọ́n sàn ju agbára lọ. Ọgbọ́n sàn ju agbára lọ. Ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ ọgbọ́n ọkùnrin tálákà náà. Akẹ́kọ̀ọ́ ọgbọ́n ọkùnrin tálákà àná ní rẹ̀. Ohùn rẹ̀ kò sì sókè. Bẹ́ẹ̀ ni ohùn rẹ̀ ò tókè. Kò lè sọ̀rọ̀ lókè. He cannot speak at all. Kò sẹ́ni tó gbọ́. No one hear him. Orí pé tálákà ni. Because he is poor. Bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹlòmíì rí. That's how the case of many people are. Ọ̀tọ̀ rẹ ni wọ́n ti gbígba ìmọ̀ràn. they came to seek counsel from you. ìwọ lọ́ọ́ bá wọn mí ìnímọ̀ràn. you are the one that will counsel from people. ọ̀tá bá ní sọ̀rọ̀ ọ̀dọ̀ rẹ wọ́n wà. if they have problem they will come to you. ṣùgbọ́n torí jẹ́ tálákà. but because you are poor. wọn ò náni rẹ. they don't count to the end. ìdílé yẹn fi gbúdọ̀ jáde kúrò ah, nínú ẹ̀. that is the reason why. ẹ tó gbúdọ̀ yára ẹ lálẹ́. you must separate yourself tonight. pẹ̀lú ẹ̀mí òsì. from the spirit of poverty. àwọn kan tí wọn ò dáa tó. some people that are not even good enough. àwọn kan tí wọn ò mọ́ ṣe people that doesn't know how to do more than you. bí wọ́n bá nínú ọ̀rọ̀ kan tó ń dùn wọn. if they need something as a word of encouragement. if they have a problem. ìwọ náà ìwọ wọ́n pè ọ́. it is you that they will call. ṣùgbọ́n torí pé ọ̀ lọ́rọ̀. but because you lack well. torí pé ọ̀ mọ̀jà ń lo ẹ pé olòṣì ni ọ́. don't let me use that you are poor. ẹ ẹ ti tọ́ lọ́sìn náà ni. it's poor tó tó tó pé ọ ọ lówó. because you don't have money. wọ́n kẹ́gbẹ́ ọ̀gbìn. they despise your wisdom. tọ́ba wọn sọ̀rọ̀ láwùjọ. when they are not talking among themselves. ọ̀sẹ̀ rẹ̀ ló ń lo. they are using your wisdom. ẹnu rẹ̀ ò tó tó kẹsàn. you cannot even talk there. ẹnu rẹ̀ ò tọrọ. you cannot talk there. ọ̀ lè sọ̀rọ̀. you cannot talk there. o pé tábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wẹ̀. make you to speak is not you. o need to be up to your mate is not your hand. ọ̀pọ̀lọpọ̀ ní mò ń sá pamọ́ tí ẹja wọn bá ń bọ̀. many do hide themselves when they have a lot of their mates around. nítorí pé òsì ń bẹ they have property in their lives. tí wọ́n when a mishap makes. wọ́n sá lọ. they will run away. wọ́n sá lọ ẹ̀yìn lẹ́yìn. they will run to the back. mo máa ń sọ bẹ́ẹ̀ ni mo sábà lájẹ̀ yìí. and that's why I do say people that not to sit at the back. kò sí humility náà lọ títí o. there is not humility as say. kò sí humility humility kankan. kò sí humility kankan. kì í ṣe ìrẹ̀lẹ̀ kankan. inferiority complex ni o. ẹ̀ ojú títì ni. wọ́n á máa wọ aṣọ mi tó ti funfun lẹ́yìn ọ̀rọ̀ ìyájọ́ ní lọ́sọ̀ yìí become wiser. Let me just sit at the back. The spirit of poverty. Kò jẹ́ kán pẹ́ jẹ́ pé. Doesn't allow them to look up their needs. And they despise him. The one that saved a whole city. Ìbá jẹ́ pé ó jẹ́ olówó. He used to say he's a rich man. Lóde pẹ̀lú ọgbọ́n rẹ̀ yẹn. And with his wisdom. Olóògbà ìlú. Deliver the city. Ǹjẹ́ òbí wọn ní gbọ́? You know they will not hear him. Wọ́n wá rí. They will look for him. Who celebrated? They will be celebrating. Nítorí pé ó jẹ́ Because he is poor. Ọ̀pọ̀ náà ní ọgbẹ́ tó lè kọ́ ìlú nínú. Many poor people have wisdom that can build a city. Ẹ̀mí ò sí inú wọn ní òjò kan. It is the spirit of poverty in life in life. Mi ò ní ẹja pẹ̀lú mi o. I'm not asking to agree with you. Mi ò ní ẹja pẹ̀lú mi o. I'm not asking to agree with you. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ kan lórílẹ̀-èdè. But you have a rich man in this country. Wọ́n pè Dangote. As to call him Dangote. Wọ́n fẹ́ fi dá lójú. I want to assure you. O lè sọ pé kò rí bẹ́ẹ̀. My say it's not like that. Gbogbo tí Dangote dà lónìí. All that Dangote become today. Kì í ṣe ọgbọ́n rẹ̀ ló ṣe God is within our taking there. Ọgbọ́n àwọn kan náà nílò. He use other people's wisdom. Ó ní àwọn tó pè ní expatriate. He has people that àwọn tó mọ̀ sọ́kà rẹ̀. Ó ní àwọn tó pè ní business consultant. Àwọn tó jẹ́ onímọ̀ nípa ètò ìṣòro. He has some people. Ó jẹ́ ẹlẹ́yìn I have somebody. Oh, that is how some people are bí àwọn kan ṣe rí nìyí. but because there is a spirit. ṣùgbọ́n nítorí pé ẹ̀mí kan. there is a battle. ogun kan wà. that said they will not be rich. tó ní wọn ò ní lọ́rọ̀. they will not be working for another person. wọn a máa ṣiṣẹ́ pẹ̀lú mi jẹ. ìwé oníwàásù yẹn. Exodus thirteen chapter five. ẹsẹ̀ kọkàndínlógún nineteen. verse nineteen bí ọlọ́run bá fi ọ̀rọ̀ fún ẹnikẹ́ni. bí ọlọ́run bá fi ọ̀rọ̀ fún ẹnikẹ́ni. tó sì fún ní agbára àtijẹ nínú rẹ̀. tó fún ní agbára àtijẹ nínú rẹ̀. àti láti mú ìpín rẹ̀. àti láti mú ìpín rẹ̀. àti láti yọ̀ nínú làálàá rẹ̀. èyí pẹ̀lú ẹ̀bùn ọlọ́run ni. ọlọ́run ẹ̀bùn ọlọ́run ni. it is the gift of God. téèyàn jẹ nínú àlá kọ́ lọ́rọ̀ kó jẹ́ bẹ́ẹ̀. for you to have wealth and hit out of it. àwọn who says not the gift of God? ẹ̀jẹ̀ máa jà àwọn jà tó máa ń tẹ́kàn nù Bible let us be black. àwọn pàṣẹ mi ò dẹ̀ mọ preach lórí oṣù. some pastor be preaching on poverty. wọ́n capitalize ẹ̀ kí ló dé tẹ̀ ń wọ́rọ̀ kí tẹ̀ wọ́rọ̀. why are you looking for west why are you looking for west. Pastor tell me o ti ba bẹ̀lẹ̀ ayé mi ò lè tó sábẹ́ pé. A pastor that have the spirit of poverty can never stay under your call. Àná ọlọ́run ní jẹ́. Àgọ́ we no allow such. Ẹ̀mí ó sì ó mọ mi ní rí àpẹẹrẹ pé. I will not see the sign changes in your life. Ẹ wàá sọ pé ọlọ́run náà ló ní ká ṣe kóòtù kíká lẹ́yìn kí bàtà jẹ tó ní ìsàlẹ̀ ọlọ́run mi ò sọ bẹ́ẹ̀. my God never say such a thing. orí ọ̀pọ̀lọpọ̀ ìfàmì òróró yìn orí àwọn pásítọ̀ mi ló kó bọ́ wọn it is the anointing upon some pastor that. bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ìfàmì òróró yóò sì rù. if somebody carry the anointing of poverty. ẹ̀jẹ̀ ta orí kẹwàá. chapter ten. ẹsẹ̀ kọkàndínlógún nineteen. verse nineteen ẹ̀rín là ń sàṣe fún. ẹ̀rín là ń sàṣe fún. àti ọtí wáìnì ní mú inú alààyè dùn. ọtí wáìnì ní mú inú alààyè dùn. owó sì ni ìdáhùn ohun gbogbo. owó ni ìdáhùn gbogbo. ibi tí ọ̀rọ̀ wà rèé ẹ̀yin kan tí a sọ pé owó ni kẹ̀kẹ́ yìn rere ibi tó bá ti rí inú bíbélì ọ̀sán torí kò sínú bíbélì. it's not in the bible that money is the gospel is the. àdábọ̀wọ̀ àdábọ̀wọ̀ bíbélì ti ń lélẹ́yìn. it is your own. n ti bíbélì wí ni pé. what the bible say. owó ni Money answereth all things. Let's read chapter 7 verse 12 so that we can run to conclusion. Orí chapter 7 orí keje verse 12 ẹsẹ̀ kejìlá rẹ̀. Yes. Nítorí pé uh-huh. ààbò ni ọgbọ́n ààbò ni ọgbọ́n àní bí owó ti jẹ́ ààbò owó jẹ́ ààbò. Ẹ jáde ẹsẹ̀ karùn-ún orí karùn-ún ẹsẹ̀ kọkàndínlógún five nineteen. five nineteen bí ọlọ́run bá fi ọ̀rọ̀ fún ẹnikẹ́ni uh-huh. tó sì fún ní agbára uh-huh. láti mú àti jẹ nínú rẹ̀. okay we have read that one. àti then ten nineteen we have read that one too. Yes. Uh huh. now let's read second Corinthians chapter eight verse nine as I'm rounding up. Corinthians, kejì orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn Second Corinthians chapter eight verse nine. Nítorí ẹ̀yin mọ orí ọ̀fẹ́ Ọlọ́run wa wa Jésù Kristì. Ẹ mọ orí ọ̀fẹ́ Ọlọ́run wa wa Jésù Kristì. Pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí. Pé bíbí sì ti jẹ́ ọlọ́rọ̀ rí. Ṣùgbọ́n nítorí yín. Nítorí wa. Ó di tálákà. Ó wá sọra rẹ̀ di tálákà. Kí a lè sọ yín di ọlọ́rọ̀. Káwọn olè dọlọ́rọ̀. Nípa àìní rẹ̀. Mi ò fẹ́ sọ̀rọ̀ lálẹ́ jù. I don't want to talk much tonight. Orí nípa tá a máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀. If you are talking about wealth. Ó ní ìpele nípele. It is in two categories. Ọ̀rọ̀ kò mọ lórí owó nìkan. It doesn't lie it's only on money. Ọ̀rọ̀ ó wà nínú ọgbọ́n. Wealth is in wisdom. Ọ̀rọ̀ wà nípa ti ẹ̀mí. There is wealth in spirit. Olórí ọ̀rọ̀ tí ènìyàn lè ní ni pé kó ní Kristi nínú ayé. The greatest wealth that you have is for you to have Christ in your life bí ẹnikẹ́ni máa ń wá ọ̀rọ̀ ẹ jẹ́ kó wá Kristi rí. if anybody is looking for well let him have see Christ first. nígbà tó bá ní Kristi yóò ní ọ̀rọ̀. when he has Christ he will have wealth. àṣírí kan bẹ tí màá sì tún sọ̀rọ̀ yìí lórí. there is a secret which I will still talk on. mo dẹ̀ ti sọ̀rọ̀ yìí lórí rí. and I even talk about it before. lẹ́yìn tí èèyàn bá fi ayé ẹ̀ fún Jésù. after you give your life to Jesus. ohun tó kàn ní kéèyàn ṣe ìtúsílẹ̀. the next thing is for you to go for deliverance torí ọ̀pọ̀lọpọ̀ dọ̀run. many people will get to heaven. ṣùgbọ́n ní ò bá ń ṣàwárí ara wọn. but if they fail to search themselves. yóò lágbára díẹ̀. it's going to be past. wọ́n sọ nípa ọkùnrin kan. he talks about a man. wọ́n sọ nípa Lazarus. he talks about Lazarus. àbí bẹ́ẹ̀ kọ́ ni eléjò àbí. the Lazarus the son man. àbí àti ọkùnrin ọlọ́rọ̀ kan. and a wealthy man. wọ́n ní bẹ́ẹ̀ dẹ̀ ni Lásárù yẹn fẹ́ láti máa jẹ lábẹ́ tábìlì. Lazarus loved to eat from the table under the table of the rich man. Ó fẹ́. He loved to eat from there. Bẹ́ẹ̀ dẹ̀ ni ó kú lóòtòṣì. And he died poor. Èmi ò ní fẹ́ láti tòṣì láyé. I will not love to die poor in my life. Àwọn kan ni wọ́n mọ̀ mọ̀ fẹ́. Olúwa fún yín òmìnira. God has given you the freedom but some of people love you. Tàbí o ti ta Jésù yẹn. As soon as you accept Jesus. Tàbá ṣe ẹ̀rẹ́ kan àbí májẹ̀mú kan. If there is any cause of covenant. Àbí ẹ̀mí kan àbájára kan. Or a spirit of power. N tó kù ní kó lọ deliverance. The next is for you to go for deliverance. Bàbá ti ní traces ilé yín. You see it in the sense of your home. Bẹ́ẹ̀ àti dìde lọ́rọ̀ máa ń le. That to get well to your family is too tough. Ó tó ní kó deliverance. You need to go for deliverance. Bàbá kúrò nínú deliverance. After leaving deliverance. Wàá rí pé ilẹ̀kùn ọ̀rọ̀ ó sì fún ọ. you see that the God of well will open for àwọn akẹ́lẹ̀ mọ́ lè pàtó ọ̀rọ̀ ńlẹ̀ yín o. some people might not be able to cry about the story of you your family but you will be able to share it. Only the deliverance will lágbára. and that's why deliverance is so fast. àwọn church kan máa condemn ẹ. some church people condemn it. torí pé wọn ò ní gift yẹn. because they don't have the gift of deliverance. I do tell people. It's just now that we don't do deliverance again. It's like then, like when you do deliverance, you see some Some people want to go through the window. Ìgbà tá a tún ṣe tún síra mi ò fẹ́ gbọ́dún nílò jáde. Deliverance is so is good. Ìtúsílẹ̀ ó jẹ́ nǹkan tó dára. It's not for lazy ministers of God. It's not meant for lazy. Kò wá kò wá fún àwọn ọ̀lẹ ìránṣẹ́ Ọlọ́run. And if you don't carry the anointing, you don't do it. Tó o bá wá ní ìfàmúlò ò gbọ́dọ̀ ṣe. But if you don't have the calling, you don't need to. to connect. tó o bá ní ìpè rẹ̀ o gbọ́dọ̀ bá uh, o gbọ́dọ̀ bẹ́ẹ̀ náà tẹ́lu o gbọ́dọ̀ bẹ́ẹ̀ náà tẹ́lu. wà á yíwọ́ lóní ńlá ẹ̀wọ̀n lè ṣe àlèdà bí ọmọ méjèèjì sókè. yóò fọ pọ̀ tún níbi tó wà. wọ́n yí à. ẹ̀mí òsì tó bá jòkó lẹ̀. sísọ sọ́bàtì dà sáàtì tù. bí àmì ẹ̀ bá níná nínú. ìjọ ìmẹ̀ka yà. iná jẹ jáde láyé. sísá sẹ́mi ọlá náà. sọ pé èmi á ní ọrọ̀. pé I will have wealth. How many people are tired of poverty? Àwọn mélòó ló sì ti sún bí? You are they now they wọ́n wá sọ lóko. You now make it in. Wọ́n wá sọ ọ̀pọ̀lọpọ̀ lóko. Many are giving him names. Ẹ eh, wọ́n wá fún ọ lóko. They gave them names. Wọ́n ní ọ̀gá sí àbíkẹ́ máa ń pè irin iṣẹ́ àbíkẹ́ workaholic. igi iṣẹ́ ah, workaholic. igi iṣẹ́ lẹ̀ ń wò ẹjọ́ dé igi iṣẹ́ igi iṣẹ́ jẹ́ olówó. ọ̀n ní jẹ́ igi iṣẹ́ lásán. you no be a workaholic alone. ó ń ṣiṣẹ́. you are working. ó ń tajà. you are selling. ó ń ṣe làálàá. you are toiling. ó ń gbìyànjú. you are trying kí ló dé. what happened. táwa lọ́rọ̀. I don't have words. kí ló dé. what happened. gbogbo tó fowó ṣe. all that they use money for in good. tó o fi ṣe. they were to do it. ẹ̀mí òsì ló wà ní it is the spirit of poverty behind it. alẹ́ náà lè lẹ́pìn yà. tonight we will separate nínú yìí. tó bá ti wọ ayé rẹ tó bá ti rí pé àti ṣe nira. if you come and check your life and see that to do well in life is very difficult. ìwọ la fi alẹ́ fún. tonight has been given to you. ìwé ìwé ìwé ni ìwé yìí pé ìwé ẹja kà oríkèjì mo ní pé mo I'm opening Bible tonight I don't know why and I don't want to James chapter two verse six. oríkèjì ẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n ẹ̀yin ti bu tálákà kù. Ah! ẹ̀yin kù ẹ bùn ọ́ kù. àwọn ọlọ́rọ̀ kò á pọ́n yín lójú. àwọn ọlọ́rọ̀ kò á máa pọ́n yín lójú bí. wọn kò á sì wọn kò á sì ń wọ yín lọ sí ilé ẹjọ́. ọ̀pọ̀lọpọ̀ ni ọlọ́rọ̀ kan ṣe wọ́n bàtàbàtà. many people rich people are just molesting them. àwọn tí yóò mọ̀ ṣe tán yín. people that doesn't even know how to do up to you. tí lágbára yìí. you don't have your power. Jésù ní sọ fún ọ Jesus said I should tell you tonight. Ọlọ́run ti sọ́ra ń di òtòṣì o. There you are so you said to be poor. Kí wo lè dán lọ́rọ̀? For you to become rich. Nínú ara ni. Either physical in spirit. Either in finances. In wisdom. In everything. Ó mọ̀ ń mọ̀ Intentionally he plans himself to be poor. For you to be rich. Kọ́ lè dọlọ́rọ̀. For you to be rich. Do you want rich? Àbí kò tọ̀ wàyẹn tẹ ọlọ́run? Or you are satisfied with your position? The first step. Tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ní oṣù. You want to be free from the sin of sin. Wàá You accept Jesus as your Lord and Savior. The second step. Wàá wàá jẹ wàá wípé ó ti sùn wọ́n kò jẹ́ kó wípé. you will see that you are tired of it. ó ti sún mi. I'm tired of it. mi ò ní kankan bọ́ ṣe mẹ́rin mi ò sùn. I don't have anything to do with you with the spirit of poverty. wàá ṣàìtúsílẹ̀ kọjá. you pass through deliverance. wàá gbàdúrà. you will pray wà á rí kó pínyà pẹ̀lú. and you say that you are separated from poverty. tí òsì ò bá sì ti sí máa ń kọ́ kí ló kù. and one day some of poverty what next. di ojú rẹ. close your eyes. o fẹ́ fọ ayé rẹ fún Jésù. you want to give your life to Jesus. o tí ì fi fún tẹ́lẹ̀. you have to give to him before. o bá nawọ́ rẹ sókè. you better you raise up your hand. ẹni tó sọ̀rọ̀ ẹ̀ di òtòṣì kó lè dọ́lọ́rọ̀. when I promise you to pray for you to become rich. Ó ń pè ọ́ lálẹ́. He's calling you tonight. Ó ń pè ọ́ lálẹ́. He's calling you tonight. Ó fẹ́ fún ọ ní ọ̀rọ̀. He wants to give you what? Oh my good God. Wàlẹ́ bó ṣe àtàyà lè dàgbà. Thank you, Jesus. Ẹ ṣé Jésù. Blessed be your holy. Ìbùkún ni fún orúkọ yín. I pray for everyone here. Mo gbàdúrà fún gbogbo sọ́ra níbí. Whatever sins that can hinder you. ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tó lè dè wá lọ́nà. by the blood of Jesus Christ, me. ẹ̀jẹ̀ Jésù Kristi ní alẹ́. the Lord forgive you. ìwà dáríjì. I call Jesus into your life. mo pe sínú ayé rẹ. to come upon you afresh. láti wá sórí ọlọ́tún. to See your Lord and Saviour. bí ojú wa sórí bàbá rẹ. in the name of Jesus. ní orúkọ Jésù. thank you Father. ẹ bàbá o. Jesus mighty name we pray. ní orúkọ Jésù ní àti gbàdúrà. ẹ jẹ́ káwọn tí ó sì sí ó dìde bí ẹ. let's tired of poverty to Mo fẹ́ pe àdúrà yìí. Mo ti. I want to call this prayer. Ó kún ìṣẹ́jú mo fẹ́ fi pè tẹ́lẹ̀. I want to use thirty minutes to call it before. Ṣùgbọ́n kò ju bí ìṣẹ́jú bíi mẹ́wàá lọ About it's now up to ten minutes again. Ẹ bi ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín. Ask the person beside you. Sọ pé dádì àbí mọ́mì tó bá yẹ pé mọ́mì ni àbí. This is daddy or mọ́mì. Wọ́n sọ pé dádì àbí mọ́mì tó yẹ pé ọ̀rọ̀ àbí yẹn. Pé dádì. Dádì. Òṣì ti sú èmi. I'm tired of poverty ó dẹ̀ dúró pé mọ́mì sí òsì ti sùn yín. Are you tired of poverty? Ó ti sú mi sá. Let's respond on one voice. I'm tired of poverty. Ẹja sọ́lọ́ òkèké fèsì ti sú mi. Poverty is not good o. Òsì ò dá o. Ọmọ fi ní sẹ̀sìn ni. Ìmọ̀lẹ́sì wà. Ọmọ fi ní sẹlẹ́yà. Ìmọ̀lẹ́sì wà. Happiness one. Ìdìsẹ́sì wà. Happiness sẹlẹ́yà. District one. Mi ò sọ̀rọ̀ nínú ẹ̀ lálẹ́. I'm not talking in it. Ọlọ́run jẹ́ kọ́ ọ̀fẹ́ wà. Allah will give us. Torí wọ́n ní ọmọṣẹ́ o. They have. Ọmọṣẹ́ ò sì ní gbèsè o. Part of it is debt. Gbèsè. Debt. Bẹ́ẹ̀ máa ń wọ̀. You are used. Aláyé ọmọ It is one of the things. It is the instrument of property. Ẹni tí ò bá ní jó lọ́rọ̀. The one that will not allow them to go. Wọ́n fi gbèsè pa. They will kill him or her with debt. Àgbàná ọmọọṣẹ́ òsì ni o àgbàná. ọmọọṣẹ́ òsì ni o wọ́n pọ̀ bẹ́ẹ̀ o. there are a lot of them like that. wọ́n jẹ́ èèyàn lọ́rọ̀ o. they will allow one to get well. ta ló sì ti sún mi sọ pé òsì ti sún mi. I am tired of poverty. Ṣé o ṣetán lọ́lẹ̀ Are you ready tonight? Ibi tá a ti bẹ̀rẹ̀ àdúrà lọ́lẹ̀ yìí. Ìgbà we are going to start tonight. Alẹ́ àkàndà àdúrà màá pe àwọn kókó àdúrà bíi kókó àdúrà yẹn kàn máa dá bí ìgbà tó ń gbàdúrà ìtú sílẹ̀. Pray as if you are praying deliverance prayer. We are going to set up a day for deliverance program concerning this topic. A ó mú ọjọ́ kan fún ìtúsílẹ̀ nípa àkórí yìí. But I know from tonight you are delivered Jesus. Láti àṣálẹ̀ ni òkú ti bá ìtúsílẹ̀. Ẹ jẹ́ kí àwọn tí ó fi sú. Let people that are tired of each other. Jẹ́ kí àwọn that God show how to for us. Wà gbogbo orísun òsì nínú ayé rẹ̀. Every source of poverty in my life. Oh, sọ dáadáa. You don't say it well. call a two times. But mo sọ kíní kan fún alẹ́ kan. I told us one thing the other time. Ìyẹn mo fẹ́ kó ní lọ́kàn bó ti ń gbàdúrà yìí. I want to have it at the back of my mind as I pray. Láti múra sí àdúrà. To be more prepared and serious about your prayer. Ẹ̀mí òṣì. Spirit of poverty. Ẹ̀mí tó lágídí. Is a very strong property. and spirit. Ẹ̀mí tó dẹ̀ tó stubborn. Olórí funfun ni is is one of the most stubborn spirit. ó jẹ́ ẹ̀mí tó lórí kókó gan. And that is why you see the population of those that are poor are more than those that are rich. Ìdí nìṣẹ́ fi pé iye àwọn tó jẹ́ tálákà pọ̀ ju àwọn tó lówó lọ. Because that spirit don't want to go. Nítorí pé ẹ̀mí yẹn ó kọ̀ kò fẹ́ lọ. And That's why I'm pitying you the way you are praying. Ìdí ìtanu ń ṣe bí ṣe ń gbàdúrà. When you are fighting a strong and stubborn spirit and you are fighting it and you are just shaking your head. Tó bá ń bá ẹ̀mí tó lórí kúkú jà tó sì lágbára jà wá kan ní orí báyìí. Some people are just looking like this. Àwọn mìíràn kan tún wò kiri ni. It is not everybody can be rich. Gbogbo ẹ̀kọ́ ló lè lówó. That's why I said the poverty the problem will not cease in the land. Ǹdí ètò ìsìnkú tálákà ò ní ṣe tán ilẹ̀ náà. But I refuse to be poor. Èmi kọ̀ láti jẹ́ tálákà. When you refuse to be poor, why are you praying like that? Bí àtò bá kọ̀ láti sára èsì tó fi ń gbàdúrà. Ó yẹ kó o ti lọ ẹ̀mí yẹn ni òjò lọ. Ìjọba tó sá àbọ̀dá sí oṣù Aláàbí tó gbé. Ẹ pariwo ẹ̀mí mímọ́. Holy spirit. Pé o ti dànù lára mi. Ṣé kò ní kọ́mọ́ tàbí kọ́mọ́ náà? Ẹ̀mí mímọ́ ṣe òsì dànù lára mi lálẹ́ yìí. Yes. Aha. Ẹ̀mí mímọ́ jẹ́ òsì dànù lára Aha. sẹ́mi lọ́rùn. amen. àmín. I've told you the story of my one of my father in the Lord. Mo ti sọ ìtàn bàbá mi kan nínú wa fún yín. That when he was a teacher. Nígbà tí wọ́n jẹ́ olùkọ́ni. Then he had a calling. Wọ́n á ní ìṣòro kan. He was a minister. He had a calling. Wọ́n ní ìpè. He was a minister. Wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. He said one day. Ó ní lọ́jọ́ kan. They just told them to assemble in the sun wọ́n ní kí gbogbo wọn kójọ pọ̀ sí wọn. they want to do something. nítorí wọ́n fẹ́ ṣe kankan. and they be on they were on queue. wọ́n sì tò. he says they were there. bí wọ́n ṣe wà níbẹ̀. somebody will just come. ẹnìkan kan wá. who said you should face here? air. ta ló ní ẹkọjú síbí. ó uh, ní ọmọ kékeré ní ma sọ̀rọ̀ very young very young one we eh, just come. a kàn wá. Ah, ẹ ṣe wá dàgbà tá ìdáhùn gbogbo yín báyìí. ta ló ní ẹkọjú síbí. ibi ìlú yẹn kọjú síbí. you suppose to face the air. ẹ jẹ́ à ń Some another person will come from the office. Àlọ́ ní ẹ̀kọ́ wa kó o lẹ́sẹ̀ bá àtàlà tàbí ilé tó yìn. Ẹ̀kọ́ ti báyìí. Ah, ah. Wọ́n ní bàbá àwọn ọmọ sọ pé I'm not belong to this place. Nígbà tí wọ́n pẹ́ àmì ìṣe òbí. I'm not belong here. Ṣé ìṣe òbí rárá? Ìṣẹ́jà dé pull out. Ọjọ́ yẹn ni wọ́n kú ìṣẹ́ pẹ̀lú ìbínú. And truly it was not belong there. Ló kì í ṣèrò bẹ̀. How much do they want to collect it? wọn fẹ́ gbàngbà. Now. Báyìí. Now. Báyìí. Now. Báyìí. Some of you know him. Ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀. If you want to be paying cheater, Tó bá fẹ́ máa sanwó fún àwọn olùkọ́. Every month. Lóṣooṣù. I believe with what God has blessing with. Pẹ̀lú ntí ti bùkún. He should be able to pay fifty cheater conveniently. Ó yẹ kó lè sanwó àwọn olùkọ́ àádọ́ta láìsí wàhálà. I went to their new auditorium building. Mo lọ sí ilé ìjọsìn àṣẹ̀kọ́. The one they I just built it. It's not a construction. Very big. I was looking. Wọ́n wò. See the way God blessed this part. Ẹ wo bí ọkùnrin lọ́rùn ṣe fún ọkùnrin. Because he, he knew he doesn't belong there. Nítorí mọ̀ pé àwọn ẹ̀ṣọ́ rẹ̀. I know I'm not the categories of the poor people. Ó mi náà sí ní ìpele àwọn ará tálákà. With annoyance you will speak. Pẹ̀lú ìbínú ni wàá fi sọ̀rọ̀. If people wà mọ́jọ́ ti Ọlọ́run. Where you are don't be contented. 我怎么讲 kódà kan ní upstairs méjì. even if you have two upstairs. kọ́ ní mọ́tò máìpà. you have about three cars. ọmọ pé ní táwọn mi bá tún jọ tún ṣe sàmà. you know when some come you still have to pass for them. ẹ jẹ́ pariwo. let us shout. ẹ jẹ́ kí èèyàn kan sọ̀rọ̀. let somebody speak out. bí àwọn obìnrin ò bá lè sọ̀rọ̀ yín ọkùnrin ẹ̀ sọ̀rọ̀. we women cannot speak men speak out. ẹ pariwo lọ́rùn. shout and out. òbí kò sí nínú ìran mi. òbí kò sí nínú ìran mi. sátẹ̀ lẹ́nu bá bẹ́ẹ̀ òbí kò sí nínú ìran mi. round about round about your seventy of generation lórí ayé mi. Wọ́n wà náà. if the prayer is getting hot it's time for it to, uh, to be answered. Tó nira. That is very difficult to pray. Èṣù ti mú ènìyàn díẹ̀. The devil is cutting up with such a person. Ẹgbẹ́ méjèèjì sí. Raise up your two hands. Ẹ kígbe orúkọ Jésù. Shout the name of Jesus. Ọfà má ṣe rere. The arrow of not prospering jáde lára mi. come on for my body. wà á pariwo mọ́ tó. shout against it. ọ̀sà má ṣe rere. all of them prosper. jáde lára mi. come on for my body soon now. jáde lára mi. come on! from my body. jáde lára mi. come out from my body. ó yẹ tán. jáde jáde jáde jáde jáde jáde jáde. jáde bàyí ò lè ṣèpà. aha aha. جاری گاڑی گاڑی گاڑی گاڑی گاڑی گاڑی Ṣàánú tó yọ ẹ̀. Ẹ kígbe orúkọ Jésù. Ṣáà Jesus. Ìwọ ẹ̀mí òsì. You spirit of poverty. Fàyè mi lẹ̀ lálẹ́. my life tonight. Ìwọ ẹ̀mí òsì. Spirit of poverty. Fàyè mi lẹ̀ lálẹ́. my life tonight. Ẹ pariwo máa wọ. South against it. Ìwọ ẹ̀mí òsì. You spirit of poverty. Fàyè mi lẹ̀ lálẹ́. Leave my life tonight. Fàyè mi lẹ̀ Live my life tonight. ainda, bëgg jésù olúwa ẹ jẹ́ ń pe àdúrà méjì sí àbí mélòó kan ká kún mi. Let me call two or more prayer. I want you to pray it well. There is a secret. Let's pray this way. Ọwọ́ agbe. The hand of beggar. Ẹ̀mí agbe. The spirit of begging. Live my life. Ẹlòmíì tí ò bá ti bẹ̀bẹ̀ kò lè ṣe nǹkan. Some if they don't beg they will never be, can never do anything. Tí ò bá ti wojú báyìí. He doesn't look at other people's eyes. Kò lè dá nǹkan kan ṣe. Can never do anything ogun burúkú ni o. it is very strong battle. ogun kí ni mo pè é ogun burúkú ni kéèyàn má lè da ọwọ́ yọ àbí lè tó wojú èèyàn. unless you cannot pick up come out with something unless you ask somebody else unless you ask some people. n tó yẹ kó o máa rò ni pé. what you need to think about is. irú ipòkípò tó wù kọ wà. whatever position you may find yourself. n tó yẹ kó o rò ni pé. what you need to think is. ipò rẹ tó wà yìí. That position where you are. Àwọn onírú ẹni bẹ́ẹ̀ ti ń ṣe fún yàn. With few people there that are even do folders. others. Kí ló yẹ pé ìwọ tó ọba ti béèrè? Why is that? Unless you ask. Ẹ kígbe. Shout. Ẹ̀mí agbe. The spirit of power is begging. The hand of begging. Jáde lára mi. Come out of my life. Fàyè mi lẹ̀. Leave my life. Fàyè mi lẹ̀. Leave my life. Fàyè mi lẹ̀. Leave my life. Ó yẹ dùn. le biologist pa. <laughs> jésù. Mm-hmm. jẹ́ ń gbẹ́lẹ́ yìí fún wa tó pe àdúrà tó let me pray this one people I call the last one. àdúrà tó kàn yín funny díẹ̀. the last one is so funny. mo wí ìkórìtà ìní. I say it's is junction of lack. Ìkórìtà ẹni yẹn. That portion of lack. Ẹ̀yin tẹ lẹ́yìn àmì sọ nítorí. Ògbó ṣe kàn sí ebi títí èmi mímí tí èmi. Èmi pálásẹ̀ bí wòlíì My commander is the prophet of God. Bí ó bá jẹ́ pé ní tòótọ́. If truly. A fi òróró yàn mí bí wòlíì. I have been anointed as a prophet. Tí pé wòlíì sì ń bẹ lára. I have the call of prophet over my life. Ó sì ń bẹ nínú mi. Sí i mi. Ìfàmì oyin ojú ayé nìkan kọ́ lèmi ń lò. It's not I'm not only using the physical anointing. Ọ̀pọ̀ ìgbà ni ojú oorun láti fòróró yàn. Many at times I be anointed in my dream. Èmi dúró àmì orí olúwa. Rise in the anointing of the Lord. Mo sọ̀rọ̀ bí wòlíì rẹ̀. I speak as a prophet tonight. Ẹ̀yin ìyẹn dà. Wọ́n dẹ̀ sí. Ní ìkórìtà ìní tá a wà. High question of life that you are. Tó jẹ́ kí ẹ̀mí òsì máa bá yín bẹ́ẹ̀. Like my first brother to believe in you. Lónìí ìṣẹ̀dá yín kó rìn jáde fún ọ̀gá. Your future is worth out of it. The last prayer point before I pray for you. Mo sọ̀rọ̀ nínú tó lágbára lálẹ́ yìí. I'm talking something that's so powerful tonight. Sọ̀rí lẹ́yìn alẹ́ ìtọ́yìn máa yí padà. After night change your name. Ẹ̀yin kan ẹgbẹ́ sọ fún yín. Let me tell you. N tẹ́ fi lè dọ́lọ́rọ̀ ń bẹ nù yín. What can make you become rich is in you. Ń bẹ lọ́wọ́ yín. Is in your hand. Ń bẹ láyé yín. Is in your life n tí ń ṣiṣẹ́ òsì ní di lọ́wọ́ tí òjò fara. the thing that is doing the work of poverty is does not allow it to manifest. orí ọ̀fẹ́ ń bẹ náà yẹn kan. there are people that have some grace. agbára ń bẹ náà yẹn kan. there are some that have power in. orí ń bẹ náà yẹn kan songing you. Ìpè ń bẹ náà yìí. God is calling in you. Ohun tẹ́ ń sè yẹn ń bẹ nínú yín. What you are doing is in you. Ó lè sọ ẹ́ dọlọ́rọ̀. It can turn you to be wealthy. Agbára kan. Is a power. Ẹ̀mí kan. A spirit. Ègún kan. A cause. Májàmú kan. A covenant. Tí ń ṣiṣẹ́ òsì. Doing the work of poverty. Oníjì lọ́wọ́. Is the one that is wá gbàdúrà rẹ̀ rí. If I go to pray. Ohun tí ń ṣiṣẹ́ òsì nínú ayé mi ti ń dí àti lọ́rọ̀ mi lọ́wọ́. What is really the work of poverty in my life? O ti ń ṣiṣẹ́ òsì nínú ayé mi. God is doing the work of poverty in my life. Tí ń dí àti ní ọrọ̀ lọ́wọ́. In my wealthy life. Olúwa fagbára mú kúrò lára yìí. Bàbá àti kékeré fún mi. Fagbára mú kúrò lára yìí. Bàbá àti kékeré fún mi. Wọ́n ti tó gbàgbára ẹ̀ka. Ó yọ̀ fún. ó ti ń ṣiṣẹ́ òsì nínú ayé mi àti lọ́rọ̀ mi lọ́wọ́. olúwa bàbá totally. lórúkọ jésù mo ní kó lọ náà. ìgbà yóò mọ̀ sí ẹ̀ catch fire bẹ́ẹ̀ olú ẹ̀wọ̀ mi yẹn. where the word of the Lord you that go. kọjú ìjà sí ọ. I wait one against you. mo tọ̀ wá ní orúkọ ìwà. and I pray much on you the name kọ́ wípé. it has been written that. ó ìjà kì í ṣe nípa ti ọ̀rọ̀. àwọn ọ̀nà mọ́kà náà. tọ́lá bẹ́ẹ̀ ló ń lọ láti ti Praise is the Lord. Olúwa oh, the Father. Tọ́jú nínú Jésù yìí. Ẹni tó sọ ara ẹjọ́ òkúta. Ìyá àtẹ́ni sẹ́pẹ̀ bí kíá. Bí àwọn olè tọ́lọ́ lọ. Mo sọ nínú agbára rẹ̀. Mo sọ nínú ipá rẹ̀. Mo sọ nínú ẹ̀mí rẹ̀. Mo sọ nínú ikú rẹ̀. Mo sọ nínú àjíǹde rẹ̀. Mo sọ nínú ìwàyà rẹ̀. Mo sọ ní ọwọ́ àtọ́wọ́ Mo yí lórúkọ Jésù. Tó fẹ́ ní ọ̀sẹ̀. Nínú ayé mi àtàwọn tó ń rẹ̀.

Amen ẹ̀rí. or your testimony. pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà. on that same line. bóyá ọlọ́run náà fi sí ọlọ́kàn. and maybe God lays it in your mind. láti ránṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́. to support this ministry. pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà. come to that same line. o fẹ́ connect wa lórí WhatsApp. connect us on WhatsApp. fún àwọn àdúrà ojoojúmọ́. daily prayers. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kan náà ni. call us the same line. zero eight zero. six eight. two five. seven eight. nine one. lórúkọ Jésù á dára fún ọ. àwọn àdúrà wa àti eh, messages our prayers and messages. wọ́n wà lórí YouTube ọ̀jọ̀kan. we have it in many. ó dẹ̀ pọ̀. and it's very many. ó dẹ̀ ní ṣe pẹ̀lú ayé rẹ. has to do with your life. títí tó ń la kọjá. nothing you are passing. tó bá ti lórí YouTube. if you get to YouTube. lọ wá. go and search for it. Prophet Ṣẹ́gun Adéníran bẹ̀. Prophet Ṣẹ́gun Adéníran. tó bá ti wá Prophet Ṣẹ́gun Adéníran. try Prophet Ṣẹ́gun Adéníran. wà àwọn àdúrà wa ń bẹ̀. still our prayers there. wà dẹ̀ rí ìyanu bó ti ń gbà. you see miracles are receiving. ojoojúmọ́ la máa ń gba ẹ̀rí. we receive testimony every day. láìpẹ́ yà á gba ẹ̀rí tiwọn náà. we yours very soon. Ní orúkọ Jésù. In Jesus name. Fi àdúrà yẹn ránṣẹ́ sí ẹbí ara rẹ. Share this prayer with your family and your relatives. Fi ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ rẹ. Send it to your friends also. Lọ́sàn án tó wà lórí contact yẹn. Lọ́sàn án your contact. Bóyá lórí WhatsApp ni. Bóyá WhatsApp. Bóyá lórí Facebook ni. On your Facebook. Àbáwọn media mi. On all other social media. Orí bó fi ránṣẹ́ sí wọn. Make sure you send it to them. Èmi máa ń gbàládùá. I pray. Mo sì tún gbàládùá. I'm praying something. Mo ti ń share rẹ̀ pẹ̀lú àwọn èèyàn. you with your people. Olúwa ó connect ẹ lórí rẹ. you with your benefit. a connect ẹ mọ́ lórí lọ́wọ́ rẹ. you with your helper. a connect ẹ mọ́ rẹ. connect you with your helper. wàá dẹ̀ lẹ́rìí tó ti lè rí. and you have the testimony you never have before. bẹ́ẹ̀ la rí o. so shall Jésù Olúwa wa. Jesus is Lord. títí tí wàá fi pè fún ẹ̀rí. you come for testimony. Jésù Olúwa. Jesus is Lord. Amen.